àgbà Muhammad bin sáré alùsèlú ti kẹrù rẹ̀ kọlọ̀bà sọ́dọ̀ sàárì ọlọ́bà mo máa tẹ́lẹ̀ mẹ́kú kíra yíwa nù tí ọlọ́run lò nígbàwà Muhammad bin abdullahab ti fọwọ́ gbó bídá ìṣẹ́rẹ̀ tó kọ́wà ńlẹ̀ Saudi lónìí tó ìsọmọ́ táwa náà bá ń lò ó káyọ̀ sára yìí ti àwọn náà máa fọ àwọn bídá àti ìṣẹ́rẹ̀ tó bá wà ńlẹ̀ wa náà ní wọn bá gbára tiwa náà ọlọ́wọ́ bá ń bẹ̀ nígbà tí yíwa jọ́ tẹ́lẹ̀ ayé ọlọ́ba àti wá bẹ̀rẹ̀ mọ́ ọ̀wà gbogbo ata ní ansẹ̀ tẹ́ta mọ́ wọnú àwọn youtube bí ẹ̀tọ́ máa wọ́pá kiri tó bá kiri ẹni mẹ́sì tí bá ṣe jẹ̀mọ́ ẹ̀ láǹfààní ká máa sọ ibi àbọ̀ nùrùdí lọ sọmi lálẹ́ àná pé àwọn arí mẹ́sẹ̀jì kan pé wọ́n bá lọ lé àwọn arí ẹni tí wọ́n ṣe conference àwọn lọ síbi àwọn arí pé mẹ́sẹ̀jì tó ti ń yára wọ́n ti ṣe ní cbn ní sọmọ fún àmùsùn náà lówó grant tí ò ní interest nù ó di wa sísáwà kan náà rírú ẹjọ́ ni wọ́n lè apply wọ́n lè fún wọn ní èèyàn mẹ́wàá ìsìn ẹ̀lẹ́yàn mẹ́wàá wọ́n fún òyìn àwọn sísá náà lè fún ìgbà yìí ó di wa àwọn mẹ́wàá yẹn wọ́n lè fún twenty five owó yẹn lè kéré bá wọ́n fún mi náà wọ́n lè fún twenty five twenty five thousand naira in fact ìdájì wọn ní kí wọ́n san two thousand uh, eight hundred mi ó di wà àǹfààní báyìí ó kú báyìí àwọn tí ní rí millions àwọn tó bá rí títà púpọ̀ lóbi pé à eléyìí ìgbàta ìdáàbò ní èdàmù ìlú pátánù fúnfẹ́ símíntì símíntì náà ní ibi tó wọ́wọ́ sẹ́yìn símíntì náà nàbí wọn pè ní ọmọ tó ń kú padà ní ìdẹ̀yà káàdì máa ń wo ìgbésí ní ọba ìwé ẹ̀sìn ẹ̀sìn búrú rẹ̀ láyé ní òkú símíntì ẹgbẹ́ nàìjíríà lò ọmọ nàìjíríà lòun náà ọlọ́ àwọn ọmọ rẹ̀ sí ẹ̀mẹ̀ ó di ẹyìn wọ́n ni tẹ̀wó ni wọ́n ti bá wọn òfẹ́ òdì níbi fún tẹ̀wó wọn káwọn náà wà ń bẹ̀mẹ̀ náà bí wà àwọn àǹfààní náà tó ní wọ́n rí kan wọ́n ni dùgbọ́n lè ní close wọ́n láàyè bí títà kan ti tẹ́ni tí wọ́n ta ọ̀dọ̀ mọ́ fún títà yìí wọ́n yà ní three years nǹkan tó mọ́ ọkàn kó fẹ́ kàndọ̀ àwọn ọmọ máa bẹ́ẹ̀ sí máa tẹ́yẹ ọkàn kó fẹ́ kàndọ̀ bàrà rẹ̀ fẹ́ ni ọkàrí 189,000 wọ́n yọ ìlẹ́gbùtọ̀ lọ́kùn bẹ̀ wọ́n ni yọ sẹ́bẹ̀sẹ̀ máa àdúgbò tìlẹ̀ wọ́n yẹ kí a fún àpáì ó di wọ́n yẹ fún ó di ẹ̀yìn pàṣẹ wọn tó wá mú ìtì òbí ń sọ̀rọ̀ àmọ́ ìgbò sọ̀rọ̀ káàtó mú ìtì fúnra wa wọ́n ti mú ìtì wọn ní ilé ìkùnlẹ̀ àwọn tó wọn bá ń jà fún un ọjà fọgán national assembly àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n gbà àwọn ọjà bá tí wọ́n ti bá wọ́n yẹ̀ sí àwọn afáírò dr bashir bikanu tó wà ní alfukan ọwọ́ náà fún cbn ọlọ́ọ̀kọ́ bá sọ́nà bí i lẹ́sìn rí ọba akáwìn ọyọ yìí àlùsí ti wà ń tẹ̀lé sí ilé ṣíkì ó di kọ́lọ̀ bá sẹ́lẹ̀ sàárè bí ti lélẹ̀ ó fún sáfà nílẹ̀ ó di kọ́lọ̀ bá fún àti nínú àbíbí sọ èyí sọ. àmọ̀ china ni àmọ̀ sọmọ yẹn ìdíkọ̀ bọ́ sí fine ìdíkọ̀ bọ́ sí fine nígbà gbọ́ kẹrin pé owó kan yóò kún náírà fún bẹ́ẹ̀ jùlọ ẹ̀la ó bí wà ọlọ́mọdé àfọ̀rọ̀ ìwà ewu minti tí àgbàkálù rẹ̀ ṣe ilé ṣe ọba láì sí minti lèmi náà kọmọdọ̀ pé yà kásìmù minti ó ti ní minti gbọ̀ngàn mọ́ minti ọlọ́wọ́ kó sànú wa látàrí kìyàmà wà alẹ́gbùmù sẹ́lẹ̀m dìlá bẹ́ẹ̀ni èyí wà bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀rẹ̀ kẹfù wọ́n lọ bá tó fi èsùn fún fún yàn láàbí kí láká ìṣẹ́ ọgbà lọ ìgbẹ́kẹ̀ ìlú ọ̀lọ̀ sí ilẹ̀ ó di wà ọlọ́wọ́ kọ́bá ní yorùbá ní bá ní kí ní أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته كلا تفسدان لقون القول مفيد على كتاب التوحيد باب تقرأ باب الشفاعة باب إشفاء باب الشفاعة باب إشفاء لقد ذكر مؤلف رحمه الله الشفاعة ذكر مؤلف رحمه الله الشفاعة في كتاب التوحيد عفاوى مؤلف أي مؤلف فيه قول كما لا يقول أقريب وأقريب يقولني رواه شيهاني شيهاني ربا دي سناوة يقول الله kìhání lọ́gbà ní ìjọ tó fánà bèèrè ìyẹn ní zikara mu'alifu tó jẹ́ mu'alifu ẹ̀dùkù tíra ọ̀ṣẹ̀ ṣe ìbrọ́mà ẹ̀dùkù tíra yìí ọdí tíra wọn ni ìyàmù tọ́hì tí ṣe rí kọ́l mufid kọ́l mufid ní sára òfèmí ní sára gba ẹgbẹ́ mu'alifu tíra yìí tá ọmọ ìzàfihàn wa kí wọ́n rí pé rọwá o ṣèhání lọ́gbà àdíjì ọdún náà ni mú kí gbogbo Nàìjíríà ìrìn àkì ọlọ́mọsọ̀wánú ọlọ́ba ذكر معلف رحمه الله شفاعة في كتاب التوحيد أفعل تقضي سنين بهاي pé àfáà kọ tíra ìkìlọ́dì tọ̀hìdì kí wọ́n ń dákọ̀ ìṣìpẹ̀ nínú tíra tọ̀hìdì nítorí ọmọ ọlọ́kan kí wọ́n mú ọ̀rọ̀ ìṣìpẹ̀ قال لأن المشركين الذين يعبدون الأصنام يقبلون إن تفعل كي أمور وشبه فنب وعموس عيما سبايك بي إنها شفعاء لهم عند الله كما أوسطا بي أما إريتا بي أما نيوبا وانشكال دي ولعبا أوديوا كان أما نشيو شوينا بيس نيوبا ديكو يجليه ديه ديه ديه ديه ديه ديه ديه ديه ó dín kí lọ́rì gàtà gàgà lọ́fà sẹ́ẹ̀dì náà mọ̀ sọ pé wọ́n sọ orí tẹ̀síwá gan ni kí n bẹ́ẹ̀ mọ́lá ní mẹ́ta yìí wọ́n sọ pé wọ́n sọ àwọn tẹ̀síwá àwọn afọ àwọn sọ pé yọ̀wà padà jẹ́ náà wọ́n sọ pé yọ̀wà ní yọ̀wà ní àfọ́njẹ́ náà ó bí yẹwà tẹ́lẹ̀ bí wa Muhammad sọ̀tìlẹ̀ ó ní gbogbo yóò dìde láì kìyàmà kúrò àtẹnu ní òhò kúrò lànà kúrò àwọn ọ̀dà wọ́n yé dìda bìlú afúlàtì alákòókò fún alẹ́ fún wọn wọ́n kọ́ kún gbogbo alfiyama ni kálmà máa wá sí da aisha radiyallahu anha ya dáadáa ó bí lọ ya rasula atọ́kùnrin àti obìnrin máa wúra wa níbi ni a sọ̀díkọ̀ wàhálà jùlọ ju kí ní ọkùnrin ọ̀rọ̀ náà jùlọ lọ sí ah, obìnrin ní àbọ̀kùnrin ní bẹ́ẹ̀ lọ àríyẹ̀ bá rẹ̀ tí bá sí wàhálà ní ìmọ́mọ̀ pé ọmọ mi bàbá mi ọ̀rẹ́ mi kan ọ̀nkì ní adélé ara ìlògún ni ó láyé john tí wọ́n sọ wàhálà láyé west ní western region tí wọ́n ti bọ́lé àwọn àwọn ń sọ ọkùnrin bàbá wọn wọ́n ni bá mi o bá mi o bá lẹ́yìn ọmọ mi máa ká lọ ọ̀pọ̀ ọ̀wọ̀ ìwé ọmọ òun kọ́lùkù lórí ojúrí ara rẹ̀ múni ọlọ́mọdé àrí wàhálà ọlọ́mọdé àrí fìtínà ọlọ́ọ̀bà ọlọ́mọdé àrí fìtínà ọlọ́ọ̀bà sàánú wọlé àtàrí kẹyàmà tí ẹ máa ń wo àwọn somali àwọn wàhálà yẹn tí ẹ bá rí la ilaha illallah la ilaha illallah tí wọ́n tẹ̀lé báyìí kì í sọ̀rọ̀ sọ̀kún èyí wúlò bí náà fọlá àdébí láti tẹ̀mẹ́ náà lè kọ́ àlàdù ẹ̀rọ máa bẹ̀rẹ̀ fún wàhálà láti tẹ̀mẹ́ náà lè kọ́ àlàdù kí á ah, ó gbé ọmọ واسألوا الله العافية اما بلهم دوجوكم دبوي ودبوكم دبوا على اوديين ولا الله واذا لقيتموهم اما دبعت له فاصبروا واثبتوا وفسروا وعلموا ان في الجنة كظلال السيوف وقالت علي على مقصد اما عبد معه قرار في يا عبد الله منزل الكتاب مجري السحابة وعالم الأهزاب أهزمهم وأنصرنا عليهم أودي واحد أولو مذاب ما أدربوا وطاوة وطفلوا على نمنزلية الله نعم إنا شفعاء لهم عند الله وهم يشركون بالله ولو يكون شفعاء الله بقلوما سبحانه وتعالى فيها بالدعاء لينا أموال الدعاء والاستغاثة أتواء بيدي راكوف مياه وما أشبه ذلك الجبال وهم بذلك يظنون أنهم مؤذمون لله ذلك أمر قوان قلون بالي في أيما قلون دارت قوان قوان موا قوان قوان àwọn kọ́nà ọ̀bá nípa ọlọ́pàá jọ tí ẹ̀kọ́ lọ́bí direct lọ so àwọn wá àwọn tó mújú ọlọ́pàá náà lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọ́n bá bùkún ọ̀bá ni لأنه عليم بكل شيء فلما سبحانه وتعالى ولو أقم التامة مطلق بالقدرة تامة ولو أبا سبحانه ولو حكم التام ده قبيل ثاني قبيل ثاني مطلق يجب أن يسيرك كميكك وسيرك كميكك والقدرة عدل عبارة عن التامة يعني أقول الله بكي سبحانه وتعالى

olóhun gbéyàwó búra ọ̀sán àwọn apàdé àfà àtàlójú ọ̀nà wọ́n dé àmì àfà àkọ̀mí ẹdú ẹdúdú ló bá dúró ó ní bá kalẹ̀ ló bá kúnlẹ̀ fún àfà ẹ̀ wọ́n kí lè jẹ́sẹ̀ yìí ni à ń sin náà lára wọn ni àwọn ẹni ọlọ́ni à ń sin ọlọ́wọ́ bá lára wọn ni ó sì ìfáàfà ẹ̀ lẹ́yìn ọdọ̀ tiẹ̀ òun kọ́ lọ́wọ́ bá lẹ́yìn wọ́n bá ní oúnjẹ lọ pé ọlọ́mọkúnlẹ̀ ní ọlọ́nù wọ́n ní bọ́kú kìí ẹni ọlọ́ọ̀bá ní sọ́wọ́n tó ń bó tàwọn ẹ̀wọ́n pàtàkì àwọn òsàyẹ ní mọ́ àsúnmọ́ ọlọ́ọ̀bá ó di ẹyin zulfa wọ́wọ́ súnmọ́ ánàhù ọlọ́ọ̀bá súnmọ́ jùlọ yìí alẹ́ ìmú àkàdérò wọ́wọ́ súnmọ́ ánàhù alẹ́ ìmú bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá sọ́wọ́n tara ọbọ̀ onímọ̀ ni kọ̀dírù rúùsù tán gbogbo tán agbára ni rúùsù tán ọba tó ní agbára ni ẹ̀yìn ọlọ́pàá tó wá ní agbára wọn lónìí nǹkan rẹ̀ ọmọ nǹkan rẹ̀ kàdáàlì ọjọ́ ìṣẹ́lẹ̀ bẹ̀ dám ọ̀rọ̀ ìnáná na àbúdó lè yẹ kúnnù pé à ń jọ́sìn fún wọn ni pé bá jẹ́ olùsìkìkọ́ lọ́lọ́ọ̀bà ويقولون يقربون ويقربون الى الله وجب واسم الله وهم ضالون في وصلوا اليه وصلوا اليه وهو سبحانه عليم وقدير وذو سلطان ولا بعي بني مجلوني كثير على برجلوني وذو الطلبات اولون يا جماعه من كان كذلك يتبقوا كبني فإنه لا يحتاج إلى شفاعة ودين جوزة بكالك ما تتعلوري وكان بكاك عمى كنتي لبعا تشبه سعود ولا لك ألا تي ألا دعريت والملوك في الدنيا أو باي يحتاجون إلى شفاعة وانت بكاتا أمسكي imma bi kusuru ilmi nítorí ìmọ̀ wọn ò tó nǹkan dúró president wa ní ìsìn kí n bùkátà káwọn ẹni eré súnmọ́ wọn ní àdínú káwá o wọn ní ìdìbọ o ní ìgàtà o wọn ní ìdìbíríjì ní náírà o bíríjì bọ́ ti dá o kí ló wọn bọ̀ owó ọmọ kíkan àmọ́ lọ́wọ́ bá yà àlímù ọlọ́mọ bí kúlẹ̀ ó ní wa àwọn tó bá jẹ́ rep sí wa ní national assembly àwọn ọmọ sọ fún àwọn mínísítà sí wa wọ́n sọ pé tó náírà o

ọba ní bẹ́ẹ̀ fún kò ní sí agbára rẹ̀ níwọ̀n bá dẹ́rọ aléhì mùsùfà ilé ìlọ́fàá pé wọ́n bù káàtà kún orí ẹni tó mọ̀ sí pẹ̀lú wọn mùsùfà ó lọ́bì tí ó ní ìzán kódà yóò máa ṣìkẹ́ láti pín báyọ̀ dání ó di wà بقدر عبد الله بسلطان كبره كبرتي ولا يحتاج إلى أحد أن يشفى عنده بكاتا كل كما بكاتا لا بكاتا من يفهم ولهذا لا يكون شخص شفاة عنده سبحانه وتعالى إلا بإذنه بكثير كدور عبد الله بيون نفهم بكمال سلطانه وعظمته بكاتا كي أبراري أتتكي ديري ń gbọ́ wà sí buhari ọmọ musa jọkàn ó lè yẹn àdúgbò ìtí ẹ̀kẹ́ màmá mi lúgbó pín mọ́mọ́ ní sí pẹ̀lú àti kíámọ̀ ní sí pẹ̀lú wọ́n àti ọjọ́ máa ní buhari sí pẹ̀lú ọjọ́ bá buhari àjẹ́nà ìyá buhari àjẹ́nà ó ní wọ̀ tó máa lọ́jọ́ mi ẹ̀rọ ìlú sí pẹ̀lú ọ nígbà tó dúkú lọ́dọ̀ rẹ̀ ni wọ́n rò pé ọ̀gbẹ́ni ó sọ ọ̀dọ̀ àti di ọ̀rọ̀ eré bá buhari ó ní àwọn èèyàn mọ́ni kọ́ lórí ṣìkẹ̀lẹ̀ kí láàbẹ̀ èyí ọlọ́run pé lábájá ìkẹ́ lábájá ẹni tí ó sì kọ́ lọ́wọ́ mọ́nà lẹ́bi yẹ ṣùgbọ́n ìgbọ́n nǹkan àti kò sí yìí ọmọkọ̀ yà wọ̀nyà wọ́n yẹ ṣùgbọ́n Zainab ó ní wa ìṣẹ̀lẹ̀ ọ̀gbìn kí lè wọ́n ló ṣe fún ààrẹ ó ní lábẹ́jà kìkẹ́ lágbẹ́jà ọlọ́ọ̀fi sọlá ni ọlọ́ọ̀fi sọlá náà lé mi ó ní àgbèrè ni ọlọ́mọdé àfọ̀rẹ̀ ìwọ ọlọ́ọ̀bà ó ní ilẹ̀ ibn kamal sultanihi wa uzmati الله سبحانه لين بني يوسف كي ní ráìtì pé ah, àjọ tẹ́ni ah, àwọn ìgbìyànjú ọ̀rọ̀ ń bẹ̀ ara ọ̀ tí ṣe ní gangan ní ma ṣùgbẹ́ àfi méjì pípé òun náà fẹ́ sí pẹ̀lú ìfẹ́ á ráìtì òun ni فهذا ممتنع وكما سيأتي كلام شيخ الإسلام ابن تيمية رحمه الله ليه كسيتي قلوبة أنبو عبال شيخ الإسلام ابن تيمية رحمه الله 340 أنبو عبال عيه لكم رنده نعم ثم الشفاعة لا يراد بها نعم ولكن يقصد بها أمران هما بتاع قليل كل شفاعة عن قمي جناني قمي جناني الأول على إكرام الشافع إكرام الشافع والله بيتقل في شفاعين إكرام الشافع قولي أنت شفاعين تشفيني لبعجة لبعجة ọmọdé náà ṣe òjì lórí ọlọ́ọ̀bá bọ́ọ̀rù ó di wa ẹni tí kò rẹ̀ ga jù náà àlẹ́ sallallahu alaihi wasallam nígbà ẹgbẹ́ ọlọ́ọ̀kọ́ kọ́ fàájì lè gbogbo alẹ́bí ọlọ́ọ̀kọ́ gbogbo gbogbo ara wọn tó bẹ̀ ìjọ ọ̀sọ́ náà àlẹ́ sẹlẹ̀ ó di wa lábọ́jú ti pẹ́ lábẹ́já ìkìrámù ṣáfẹ̀ ẹni tí pẹ́ àfikún alẹ́ ni wọ́n lọ́rọ̀ wọlé lónìí òun ẹ̀ ọlọ́mọdé àti káwà náà tí wọ́n kà ní jọ́nà náà bá dídátù náfẹ́ olùmọ̀ṣfó ọ̀dà ìsì àǹfààní fẹ́ni tí a sì kẹ̀ fún ẹgbẹ́ bíyà ni ọlọ́mọdé bíyà jẹ́ ni ọdí sí kẹ́kẹ́ bíyà jẹ́ láti sí ẹ̀rọ bíyà jẹ́ ó ṣe fẹ́ràn tó إذا جعل شيئا اثنين بعد مجي الشافعي جد وتر كان شافعي قدتي وتر خادعتي ابن عبد يقولي خادني وتر شافعيني ابن أبي والشافعي هو الشافعي الفضلاني والشافعي في كمان يجب والوتر أما فعني أو أما فعب إنه يجب أنا والشافعي أدعني gbọ́dún léyà ni kímù náà mẹ́wàá ni ṣàkóso wọlwítì ọjọ́ àràfẹ́ ni náà inú kò tí ó di yíwa ọlọ́kọ̀wà àtọ́ lẹ́sàrí náà bẹ̀sìláàn inú ẹ̀kọ́ ṣẹ́ràn ìdáǹgbẹ̀ tawásùkó ìgbẹ̀rẹ̀ lẹ́gbẹ̀dùn mú sọ́àtì àwọ̀dúkẹ̀ mẹ́bọ̀rọ̀ wọn náà ni ìjọ́ láàrin fún àbí ó lè bá ọ̀dà àti àbúrú fòkófò ó lè bá ara ń fa ní ìjálìbò jálàbínú jíjọ́jọ́ jálàbínú ó lè jálìbò gíní mùfàátin kó lè bá rí ìjálìbò mùfàátin kó lè bá rí àǹfààní bá ọ̀dáfẹ́ mọ̀dọ́rọ̀ ايرو انفاني دي ẹ شفاعة النبي صلى الله عليه وسلم لأهل الجنة بدخولها الشفاعة بيقول سيد الكون يدعو الجنة أول الجنة لوا وانت كعات وانت كعويات وانت كجال ولو كأسرات كمو سلوك عن جنة الله فيبقى النبي صلى الله عليه وسلم دعما يا أخواني كما الجنة لوا وانت وشاء لما وعقيد عائشة رضي الله عنها قل يا رسول الله بجيرو يعني يا كما كما قال كده يا متي كباي بين بين امنا متى كان كان متى يا كان اسكو كما ما يشلو فما من ثقلت موازينه هو في عيشة راضية وأما من خفض موازينه فأمه هاوية ما أدراك ما هي نار حامية لا تكون يا أنت نوتن يا ẹlẹ́ẹ̀kejì àsìkò tó bá ń gbaṣẹ́ lọ bá ń gba rẹ́kọ̀dù kálukú wọn àwọn ọmọ pàpàlẹ̀ ọwọ́ ọ̀tún àwọn ọmọ sàánú wájá wà náà tó pàpàlẹ̀ ọ̀tún ọlọ́ba àwọn ọmọ pàpàlẹ̀ ọwọ́ òsì mẹ́tàlá àmì ọlọ́ba nígbẹ̀ẹ́ nìkan ní ọ̀tẹ̀ nìkan lẹ́yìn náà àsìkò máa ń kọjá lórí òkè sirat ẹni kò gbọ́n máa tẹ̀lé àbúkò máa tẹ̀lé àmì kálukú máa lò وفي قلوها الجنة وحبيبة باك المسلم على الجنة حبيبة بسيبك بأسلاك على الجنة محمد من صرف صلى الله عليه وسلم الله ما النبي نبي ولا بعض شفاعة كلمة مثال جلب المنفعة شفاعة النبي صلى الله عليه وسلم لآل الجنة بدخولها مثال المدرة دخل المدرة مما بجوه يا بروكرو شفاعة النبي صلى الله عليه وسلم يستحق النار عن لا يدخلها الله أكبر شفاعة الجلوفة فكتبتنا دوالة إشياء دي ربك بوشاري له أنا أقول الله أصلا عمليك في الأنبي النبي يسكي كيرك ونوانا أودي بقى الله ما جي خلاص واسكينا الله بقى سعنوا بقى لا تتعال الجنة الله بقى تبقى سفوا الجنة فيك وقعتيني الله بقى نعم ذكر معلق رحمه الله في هذا الباب عدة الآيات عفاه وتفكير محمد بن الوهاب أما وآية قوة من باب ويه الآيات الأولى آيات لها قوله تعالى وأنذر به كيلو كيلو كيلو الإنذار هو إعلام المتمنى بالتخويف مالكو يعني كيلو كيلو بجا يعني أنذروا بعنه في هكي انتو بتوزاتي يو كله ودي عدم من بشير والنذير بشير يقول فل يودن نذير يقول فكره بعدين بشير يودن دادان ودي نذير يقول كلفيا بي يعني ودي والله تعالى على انذار كلمني كلمني تخويف اما مجلس الخبر هذا غير يلاقني ذكر الإنفاق ولا خطاب للنبي صلى الله عليه وسلم انت لو انتم رقم بعيد النبي محمد صلى الله عليه وسلم والضمير به في به قلوا وانذر به اي ضمير يعود الى القرآن القرآن هي في تشكيل الشلو لو هتي ما تشكيل قلت به ما قال تعالى وكذلك اوحينا اليك قرآنا عربيا تنظر الأم القرى ومن أولها جبان يعني أتقصى قرآنك على فنه الويدي الأرباوة قولي بقى ست فما رام رأى أم القرى عام الجبه من أولها تقول قولي أولو الله سبحانه وتعالى بقبون كتما موابعك لإسلامة يا الله بنا قالوا أني أم القرى مكة ma ọ̀la tí bá wọ́n bá kanu map ó wà láàrin gbogbo ayé ni gbogbo ayé yòókù wọ́n yóò wọ́n kàn àárín gbogbo ayé mọ́kà wa ààbà ló wà láàrin gbogbo ayé ó yẹ wọ́n kú ní ọmọ ìkura ṣẹlẹ̀ wọ́n bá bù wọ́n lọ́dún kòkòrò wọ́n bá kú sí ṣe kí pé ọgá wọn fún àkókòrò bí bọ́ọ̀lù ara ọ̀ àbílọ́ àwọn ọmọ nǹkan map ó kú Saudiya ló wà láàrin ayé mọ́kà ló tó wà láàrin Saudiya àbálùpá wà ní àárín mọ́kà ní ìgbìlẹ̀ ògbó ọlọ́ọ̀bọ̀ ní ẹkùn máa sàlẹ̀ fún imani wa ó ti yé wa tó mú sáfẹ́rẹ́ yìí wa ìsúnká alùkúrá kí ni ọmọ àwòláhà ìsúnká ọmọlùkúrá kó fi ṣe wá àwòláhà فهم يقبلون وقالوا يخافون أن يوسرون من بلوا جوتي ولا بقى وجوه ونعذر به الذين يخافون ويعشرون أن يوزرون مثلا من دون ولي ولا شفيع يقولون إني لنراك ويعني أن تقول لا ولا قل يعني يخافون ما يشكو يخافون مما يقع في لهم من سوء العذاب لذلك الحشر من طيع كي مجاوا جوا قدونا وجوا قدونا يوم الحشر ما الجوب من القيامة ما هو قوم يا جوم الأولين والآخرين سبحانه وتعالى ولا حشر الجمع قولي قولي كل يوم وقد دمنا هنا معنى دام وانتهاء هنا نجد الجنوب أتك عليه فمعنى يهشارون أي يجمعون حتى ينتهوا إلى الله سيدوك وجوعوها لهم يوم يقوم الناس لرب العالمين لا يظن أولئك أنهم مبعوثون أه؟ بيوم عظيم يوم يقوم الناس لرب العالمين ọlọ́mọdé tuntun wà nyọ́nà ẹ̀tí ọlọ́mọdé tuntun nyọ́nà a rabbana innaka man tudkhulu an-nara kini qad akhzayta àbí ẹ̀ ọlọ́mọdé tuntun o ọlọ́mọdé tuntun wà nyọ́nà ọlọ́ọ̀bà kánú ọlọ́ọ̀bà qawlu laysa lahu min dunihi waliyun wala shafi' kò ní sí fún wa lẹ́yìn ọlọ́ọ̀bà olùrànlọ́wọ́ kan àbẹ́lùsùpẹ̀ kan àbí àyè náà sẹ́ olùrànlọ́wọ́ ó yẹ yẹn sóhùn tí ó ràn wọ́n lọ́wọ́ ولا شفاع له كلو الشافع توسط لهم بما سلان الآن الكورونا ولا عاد محل الشاعر وعاد محل الإنسان بجبله عاد الآية نفي الشفاعة من دون الله إليه في آيكين وآيعي إيه؟ عربيك الله حقه يشكتين يكا هذه كل يوم أي من دون إذنه لا يشكتين pé ìwúrẹ́ iwe kìí kọjá ara ọ̀ akíkò ìyọ̀nì ọlọ́ọ̀bà ọlọ́ọ̀dọ́ bá ha àbúrò rẹ̀ النعفة بإذن يوصلك له يدولوبا وهذا هو المقصود لنا ندافع عليه الشفاة من دون إيه مستحيلة لما بينك كنت لا يفيك لنا يدولوبا مستحيل كنت كنت مستحيل يعني كنت كيف تقول بس كل ما كانت تقدر يوم يقوم الروح والملائكة الصفوف لا يتكلمون ìtẹ́rọ̀ ó ní ẹyìn ìtẹ́wọ̀ bí ìdí ìjà ìdọ̀rọ̀ pẹ̀lú ìyọ̀ndọ̀ ọlọ́pàá ó sì lè ṣe mùmùkínà ìtì ìṣẹ̀lẹ̀ ni àmà indal ọba wàtíjá ìdí ìdínihìm gbẹ̀gẹ́rẹ̀ ìdínihìm ọba àbáṣíwájú wọ́n lè ṣìkọ̀ lọ́dọ̀ rẹ̀ ọfẹ́ òkùnfẹ́ ò ọfẹ́ fìyà ọ̀kan nú àwọn kàbíláàzù wa jẹ́ àwọn ọ̀gá lórí ẹ̀ tí wọ́n ní ọ̀rọ̀ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ kọ́tẹ́bà ẹ lọ́rùn àwọn ohun kọ̀ríkà ẹ̀ ló gbọ́lọ̀ ọ̀gá sínú wọ́n máa ń sọ lọ́wọ́ báyìí àyẹ̀rí ti máa já tó bá pẹ́ àtàbà àbúrásílì sílò ìlàṣẹ́ ò àti àbúzẹ́rì àwọn àjòkúrọ̀ rẹ̀ tó kún wọn jọ kan ọmọ aljanna làkánú yẹ ọmọ aljanna ní jẹ́ àmì àmì àwọn àjòkó ní wọ́n ní ṣe àjòkó lọ sí àjíjì ọ̀gá ìyá kan mọ́kànlẹ̀ lójú ọ̀nà ìyá àbí gbé ọbọ̀ ìjẹ́bínú ó ní sẹ́rí dígbìn mẹ́tọ̀ làwọn lágbáwá yẹn bí obìnrin tí wáyé gbà yẹn wọ́n á gbé fún ṣe àjòkó nǹkan àlejò mi ni ní ṣe wo wájú ọlọ́run ọlọ́mọ ọlọ́mọ ọlọ́mọ lọ nígbà tí gbọdún kejì ìyá ìwọ́n ti gbé irú abọ́ yẹn àti dúdú ní ọdún gbàgbúgbà kú tó wò ó ti gba ń bẹ̀rẹ̀ mi bímọ ìfún a lọ́kọ̀ ń bẹ̀rẹ̀ ọmọ fún láti ẹni ọlọ́wọ́ bí abúlọ́ ma abdulkọ́dírí àkọ́mọ fún olódì mi ni abdulkọ́dírí bó ṣe gbọ́dọ̀ rẹ nínú olódì kuma zo kalori ya ke da kuma su ne bin nabi je kini kini ya ko ti bolon ko se bolon ba ko se bolon ba o ku pe bolon ku yo na ba foru jo na ku ni pe amiru wọ́n ní wo ko lawon afa yo nja mo afa ti ba do mi ke bi olórí Yorùbá ko ni wọ́n kan ni ku be ba wa ni ra o ni ba ba so be ta ko ni ni be kan ya wọ́n ní ó lè sì ní pé ó sọ̀rọ̀ ní wọ́n á bí lọ́nà sọ̀rọ̀ yìí rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kí ìwà rí bẹ́ẹ̀ máa kò rí bẹ́ẹ̀ ọ̀jẹ̀ bí máa rí bọ̀ bí sì gbọ́n bọ̀ ni wọ́n sì wá kàlálí àná. láàjọ mọ́ndé níjọ́ yẹn ẹnìkan náà ti di ọ̀rọ̀ pé wọ́n wá ìtàwọn ọ̀dọ́ lánàá wọ́n ti àwọn ọ̀dọ́ lánàá ọkà mi pé alẹ́ àná akókò alẹ́ ti wáàzì kan lálẹ́ wọ́n nígbà tí ṣé wọ́n àwọn màláìkà lọ́nà sàárì láti bèèrè dé lọ pé salamu alaikum àwọn salamu alaikum àwọn salamu alaikum bẹ́yà ojúlé sí òlè láti àìsíkò ìjà lọ pé inú láhọ̀lù àkóòs káàlé wo àkọọ́lẹ̀ rẹ̀ nígbà wọn kọ́ ìdàkọ́ fún náà lọ lè ṣe wọ́pọ̀ ẹ̀gbọ́n wáyé tábàmọ́ yíwá láàpọ̀ mẹ́bìnrin pẹ̀lẹ̀ yíná ẹ̀ẹ́ ẹni tí wọ́n yíwọ̀ sọ mọ́ ojú tuntun láti sábò mi ẹ̀kọ́nàbìnrin alùsọ fún wọn dára ẹjìyànjẹ́sìn tó bá sọ àwọn mọ̀lẹ́kà ìmọ̀lẹ̀ nù sàárì for forty days ọlọ́run yóò bìí pé ewu dápọ̀ mi tó àwọn mọ̀lẹ́kà rẹ̀ gbogbo àwọn tí wọ́n ń pẹ́ ìgbà náà ìgbà ìbò ní ìsẹ́lẹ̀ náà arọ àná ni pé òun náà wà mí jókòó ọmọ ìrọ́ ni wọ́n pa ìrọ́ ni wọ́n pa ní mọ̀lẹ́kà ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ mọ̀lẹ́kà ọlọ́run ìṣẹ́wù kọ́sùmọ́lẹ̀ ó tẹ̀síwọ́ kéwù báyìí wọ́n kàkí omi ní ìrọ́ni oúnkọ̀ gbogbo lórí ìgbò wọ́n kàkí wọ́n gbà tọ́mọ̀ fún ẹ̀mọ̀ gangan wọ́n kàkọ́ rẹ́sẹ̀ ni gbàmírù máa lọ ìdáyé ò lè parí láti ọba ìlú ọ̀gbẹ̀ gbàmírù máa lọ ìdáyé ò lè parí ìjà ara àtọ́tọ́ ni kò lè parí láíláì ọ̀rá onígbàdìkẹ́lẹ́ pé ẹ̀rì sámọ̀ fi tó irọ́ ní mọ̀ jẹ́ ìyẹ̀kẹ́lẹ́ ni ìtọ́lẹ̀ ní mọ̀ gbòyí irọ́ sì nígbà agídínì tí wá ní pé nígbàtẹ́ ilẹ̀ lọ́yọ̀ mi ọ̀gẹ̀dẹ̀ lọ́yọ̀ mi ìfẹ́niwọ̀n káàkiri ọ̀lá ìgbà báyẹ̀ ìgbà yìí ẹ̀lẹ́ lọ́nà fẹ́ pè wájọ ọkọjọ ìgbà yóò lè parí ó ní ebi tí lọ ní ọlọ́gbọ́n tá sọ̀rọ̀ yìí ọlọ́ba ó máa sọ̀rọ̀ ọlọ́ba bí àìpé àwọn ṣéwù kan wọ́n jọ tó kúbọ̀ lọ́lọ́ba tí wọ́n bá ní mo fi ṣe báyìí ọ̀rọ̀ àbàṣí ìbúra àbàṣí ìlẹ̀ lọ mú kájọ́ ọmọ pé àwọn èèyàn ládàá ní máa ṣe ẹ̀yà àdúgbò wòlíì ayé wòlíì lọ́rọ̀ wọn náà ló mú kílẹ̀ tó bá ti kílì kẹ̀lẹ̀ kọ̀bẹ̀ ẹ̀rọ ìfẹ́ mú wá ní bọ́ra bẹ̀tìd nàìjírí kọ̀bẹ̀ ẹ̀rọ mú wá fún wa mí gbà yìí kíkẹ́ nàìjírí kọ̀bẹ̀ ó ní ẹni tí wọ́n ní fi ṣe ó bá mi yẹn tí wọ́n bá ní kó wà jẹ́ náà wọ́n sọ pé àbẹ̀ ńlá fún mi yẹn dígbà ó rà wọn lọ́wọ́ ọgbà ẹgbẹ́ yìí wọ́n ní kírun wọ́n ní gbàwẹ̀ ẹ̀wọ̀n tó ìgbàlẹ̀ kí olóòrò ní àwọn kéèsì ní ṣe orí Ibrahim àwọn àpapọ̀ àjẹ́nà ó lè ẹ́ ẹgbà bí kúrò ẹ́ ẹ̀rì ẹgbẹ́ lóòtọ́ ó ní ọba àkírùn gbogbo jùlọ yọ ọba àkírùn ọba àgbà ẹ̀kọ́ gbẹ́ ó ní ó kéyì ní kọ́dúkọ́dú sọ́láàtì ọba rẹ̀ pé wọ́n gan ní kọ́dúkọ́dú sọ́láàtì tí a kádà ní wájú náà lọ́wọ́ wọ́n náà kọ́dúkọ́ ní wọ́n bá ní kọ́dúkọ́ náà lọ́wọ́ bẹ́ẹ̀ aláàbò ẹ̀bí bá wọ́n sọ́rọ̀ ọba ẹ̀ di ọkùn bẹ̀yẹ̀ mẹ́rẹ̀ sí ọmọ ọkùn gan ẹgbẹ̀rẹ̀ ọmọ bẹ̀yẹ̀ ni ọkùn yẹn aláàmù fi mọ́lẹ̀ ọlọ́rẹ̀ ìgbẹ̀gbẹ̀ tó àwọn ọ̀rán tẹ́lì ní àwọn bá fẹ́ sí òsì ẹ̀ ọlọ́rọ̀ bọ́ sọ wá ní ọlọ́wà àwọn ọmọ ẹgbẹ̀ tó ọlọ́rọ̀ tó sọ ànúwà alájì ìròyìn àdúgbò wọn kan lánàá bí i ṣe ni wọn jẹ tàbí wọn lórí bí àkàrẹ mo rántí tí àkàmọ́ عندهم لي ها بني بني قبل كده الموافمي هنا الموافمي من ما قوقوا دي لا لا اه ايوه الموالي هنا الموافمي بيجي عاملين كده هو كان اه بقول له وين oni eh oni dira kan wa wa kira ho wọ́n ni abdullahi bin sultan wọ́n fi lóyún abdullahi bin sultan ó kò tó dáwọ́ jùlọ ní sọ ọ́nà ń zìdá ni ọmọ kí ni ọpààyàn ni kìí kí mu kìí gbáwẹ̀ láti wà ní fún wọn tí wọ́n ti láyà ń jìyà ń jọ bọ́ ọ̀bọ́ nípa wa kú àlebi tó ọ̀gbẹ́ni ti lọ ní àsìmí àlebi ní òní lọ bí jẹnáyà rẹ̀ sí ìsàkóso àti kẹ́kọ̀ọ́ bọ́lá bí jẹnáyà rẹ̀ o ọlọ́pẹ́ àríkìdìdì ní ọlọ́pẹ́ jẹ̀náìzà rẹ̀ nígbà inú òun lọ bí jẹ̀náìzà arákùnrin ni nígbà tó ní tí wọ́n lọ tí wọ́n fi orí púpọ̀ ẹ̀tẹ̀ níbi nílẹ̀ kò dá ojú ìdílẹ̀ ah! ọ̀rọ̀ nígbà ń ti àwọn sàárè lè mà fún wa pẹ̀lú àwọn sọ́gbà ní yára sọ̀rọ̀ àrí ìmọ̀lómi o ó lè ó ní ẹni tó kú ẹlẹ́ni lọ bí jẹnáìzà rẹ̀ aláàkọ́ ẹ lọ ẹyí sọ̀rọ̀ fún ọmọ jẹ ẹ mọ́rọ̀ yìí jẹ ẹ lọ bí jàjọ ìgbà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nígbà tó rìn ẹ ń fi kúkúkẹ̀ ẹ fi jẹrẹ ẹlẹ́ẹ̀kẹta ẹ tó bẹ̀rẹ̀ gbẹ̀rù tó ní aláàrùn akọ gbogbo ara kó sì náà ní ọmọ sí nínú kan ní mi níbi àrí ọlọ́run lọ́gbọ́n láti bèèrè àwọn akéwì ìgbìmọ̀ lọ́bi sàárè mú fi lọ. ẹlẹ́kẹ̀ kókó tẹ̀lé omi tẹ̀lé yẹn gbogbo ojú ọ̀nà tá a tọ̀ lọ yẹn àwọn mọ̀lẹ́kẹ̀ tẹ̀lé ìsí àyè kankan má ọwọ́ omi tó wà sí ìfúwa náà ló fi kókó tẹ̀lé o ojú ẹsẹ̀ ní dájú máa ti mọ́lẹ̀ àwọn mọ̀lẹ́kẹ̀ máa tẹ̀ mọ́lẹ̀. ẹlẹ́kẹ̀ta ẹgbẹ́ tí àwọn obìnrin jẹ́nà ọkọ̀ mi ni ọkọ̀ mi ni ọkọ̀ mi ni àwọn obìnrin jẹ́nà wọ́n dùn mọ́ra lọ òní famílẹ̀nì ẹni alí wọ́n lè báyàwó rẹ̀ obìnrin lọ́rẹ̀ tí kí ní máa ṣe tó fi dé ìkòtò ìjọba wọ́n lè báyàwó àdínú lọ́sẹ̀ rán àti ẹ̀dínà alì wọ́n lè báyàwó abdullahi abdul sultan wọ́n ti dọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ ní ọkọ̀ ni ìdúnà wà sallallahu alaihi wasallam ilẹ̀ bí i kìí muhammadu wàrúdọ̀ kò kí ọlọ́ọ̀bá àwọn ni ìdáàmà ti darí sí kọ̀ǹ tí fún ọkọ̀ rẹ̀ láyé ó béèrè ní ọkọ̀ mi ìdìmọ̀ ń dìgbà ní ọmọ sí ni àmọ́ tó bá di ní oṣù rajab oṣù rajab àjọ àwọn arúgbó kí mọ̀ ẹ́sà àdúrà kan àdúrà yẹn àdúrà yẹn lọ́lọ́ kí mọ̀ ẹ́sà àdúrà yẹn àdúrà yẹn ni ọlọ́run wá wọ́n fi kàrámà bá fún ànábì wa ni kí àlí ẹ̀yà dúró kí obìnrin kọ́ládùn àwọn ọkọ̀ pẹ̀lú ọmọ mi àgbà ẹni wọn akọ ní ṣé wà mú fún mi wọ́n mú wà mú mi kí náà fún yín ọjọ́ nǹkan tó wà ní ọlọ́wà ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ ó ní wọ́n tó wá kọ́ bí a wo bí yíyí yìí kìí kọ́lé gbogbo ọ̀rọ̀ bíi kíra yẹn fifty naira wọ́n tàbí àná fifty naira ọ̀wọ́n ara ìgbà kárí ayé ó tó wá kọ́ ìdílé àkọ́ ìlọrin ó sì ìgbà adam ìdílé àkọ́ ìlọrin wọ́n ti kọ́ sínú. ọlọ́wọ́ sànù wa ó kọ́lá dé dúró. Thank you. نعم احترام الملعة هل يجب شو نو ناري على زبوة ناري على زبوة أما عند مع ملوك فجاء يفلو بإذنه إنه ويجب يلسك لا يتلو يدع بيعه يمكن لمن كان قريبا من السلطان أن يشعر بإذنه بدون أن يتابع ẹgbẹ́ súnmọ́ ọba tí bá súnmọ́ alágbára lè ṣìkẹ̀kẹ́ àṣílẹ̀ ọdún ti parí ẹ̀jẹ̀ kìkì ni ó di wà ọ̀pọ̀lọpọ̀ ní àṣílẹ̀ pẹ́jálẹ̀ ńgbàtí àgbẹ́rẹ̀kẹ̀wé ọlọ́kọ̀ bá ti dára fún àwọn kan náà ọmọ boko haram ni a tó ọmọ ẹgbẹ́ òun àtàwọn wọ́n Katsina street wọ́n ní kí wọ́n mú ọ̀lẹ́kẹ̀rẹ̀ wá ojú ẹ̀ làálọ́lé gómìnà ẹ̀yìn nẹ́màdì ní nẹ́màdì ní gómìnà ń bà náà láyé búrọ̀ àkànnà àbúrò àti wọn náà ní problem nípa ilékùnkùn tó wà nìkan wọ́n á di pé alọ́dọ̀ alùpùpù alọ́dọ̀ gómìnà ìlà complain wọ́n sọ fún commissioner police pé gbọ́ wọ́n ti sí ní wàá mú àǹfààní kàbínà wọ́n mọ̀ pé àti láti gbọ́ sí ní nǹkan tó mú yàn kàbínà àti kìí dọ̀nda kọmíṣínà ṣèṣe tó bá kọmíṣínà yẹn dc kọmíṣínà ni ó fún ọ ní yọ̀nda wọ́n ló má gbọ́ yìí so n bá mọ̀rọ̀ yẹn a bá sọ fún gọ́ọ̀nà gbọ́ wà ní kí n tẹ̀lé kọmíṣínà police ṣe bá tẹ̀lé lọ sí ìfúnṣe. alfa nǹkan mẹ́fà la kà fún ìfà mẹ́fà rò mo ní ọmọ wa kan wọ́n ti màlẹ́ ìyá yìí wọ́n kọ́ ti síwájú bẹ́ẹ̀ ni àlùgárẹ́sẹ̀ wí nǹkan wọn wọ́n ní kọmíṣínà wọ́n bèèrè ọdún gbèsè tálọ́sàn ìlú yìí wọ́n ní sẹ́ àgbà tó kò sí nílé ó bẹ̀rẹ̀ sí nílé àwọn fi lòun fi ṣẹ́yẹ̀ ní ìpínlẹ̀ wọn sọ fún mi gbogbo obìnrin tí gómìnà obìnrin lé kọmíṣínà lórí òun náà kan tọ́ntà lórí bí kọmíṣínà ni wọ́n ẹni àfẹ́ àwọn what's the name of your brother ọkọ̀ brother àwọn aṣọ wọ́n ní brother reason wọ́n ní sá ilé ìṣẹ́ brother reason wọ́n fẹ́ máa ṣàlàyé kìlá lọ títí ní olóòlómẹ́rin ṣàlàyé kìkan ọlọ́pẹ́ ní tẹ́tì ọmọ náírà olùfẹ́ fìyà jẹ ẹniwá ẹ ní ta ìgbógan ẹ̀ṣẹ́ àgbà orí àìsí ẹgbẹ́ rí ní ìṣẹ́lẹ́pẹ́ gbogbo àkọlọ lórí oye lórí yìí ṣìkẹ̀ ọ̀fẹ́ o ọ̀fẹ́ o dẹ̀dẹ̀ kó tẹ̀lé àṣẹ ó ní èyí ló ṣe rí nìyẹ ọmọ náà ẹni tó kọ̀ sílẹ̀ fọlọ́ ọba kò sí ìgbà ó ní wa ó ti lọ nìyẹ wallahu ta'ala alim mam kama qala ta'ala bi bisin qawli min dunihi la yawla qusum ay anna lahum بإذنه وليا والشفيع أقول لي لي ولي كل رواقع بيوشك كما قال تعالى إنما وليكم الله ورسوله أجل أجل يو حصلوا ليو يسيروا لقفوني أفلوا بعثوا بشاري قالوا بقى يا عبي أبرد على آية الثانية أبدا ولو السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله نعم نعم naam bẹ́ẹ̀ni àmá pẹ̀lú ìyọ̀ndọ́lọ́ ni ma ń kọ kùnrán tó jẹ́ ti ṣe ṣe ọlọ́ọ̀fààlẹ̀ ìkìrámà lè ṣáàfẹ́ káàkiri lọ́ọ̀ta pàdé fún ìkìrámà lábájá gẹ̀ẹ́ lábájá ní ìgbìyà rẹ̀ lábájá ti bí lábájá ní ìdíje bàbá rẹ̀ ó díyẹ̀wà náà àfáàkà ní sọ́lọ́njọ́ kan lọ́wọ́ sọ pé kódà ọ̀rọ̀ tí wọ́n sọ ikú mùsùlùmí kan níṣìpẹ̀ níṣìpẹ̀ kèfèrí kan tí wọ́n ráfà mùsá ó yẹ bá mùsọ́ wọn ní á àwọn ọmọ ọ̀rẹ́ gbéwà nígbà ìjà dóbá òun nìsí àgbò ìṣẹ̀rọ wa ọlọ́run tó lọ́wọ́ tọ́lọ́ ọlọ́wọ́ alẹ́ nìṣẹ́ láti máa tẹ́kà àwọn èèyàn ọlọ́run jáde wọn náà ọlọ́run jáde wọn Hmm. Kọ́kọ́ bọ̀rọ̀ sí náà. Wọ́n bẹ́ẹ̀ tó ní ẹgbẹ́ ní bàbá wá ní àjọ́ àti wájú ọlọ́pàá tí àwọn tí wọ́n kú ní ẹ̀rí ní ọba àti ìjọ ọlọ́pàá lásìkò ìgbà tó ndị wọ́n mọ̀ ọmọ ndị nínú ndị pẹ̀lú ilé ìgbà wà pé má ṣe é ìgbà tó ní. ṣé bá wọnú ọgbà mẹ́kà i tí wọ́n wọnú ọgbà yìí ó ti wọnú wa

olóògùn wọn ìtàlẹ́yìn kan ọ̀sọ̀lá owó ní wájú hmm. ní àwọn ẹ̀rọ rẹ̀ pé òun ní òkòkò tó sọ pé ìdá àdúgbò wọn wà jẹ́jẹ́ àwọn àrẹ̀ alákùnrin wá tẹ̀kẹ̀ tó rárá wà nínú wọn wà jẹ́jẹ́ ó wá di ahmed yìí àdìsẹ́ ní ọ̀bẹ wọn fẹ́ bẹ̀rẹ̀ pé báwo méjì wọ́n sọ̀rọ̀ lórí àdìsẹ́ kan Bẹ́ẹ̀ ni, ẹni kọ́ jẹ náà ọlọ́wọ́ bó ìsìnkànjọ́nà subhanahu wa ta'ala gbáyájú madina aljanna àdábì sọ̀kàlẹ̀ ìrànkúnmí yẹwà wọlé ìdílátò wọlé ìrànkúnmí ìgbà wọnú bẹ̀rẹ̀ aláwọ̀ alẹ̀ ọdí ìgbà tí wọ́n bá ròyìn fún ọdún tó ṣeré bí àmì ṣeré kò sí méjì mẹ́ àdábì lè kọ́ aljanna insha Allah ó di yé nà lẹ́yìn náà àwọn àdúgbò máa jiyàn lórí àwọn ọ̀rọ̀ míì tí ó lọ́kàn pọ̀lú yìí àdábì wọ́n aljanna bóòlù bí sílẹ̀ wà jẹ́ nàlẹ́ kẹ́kọ̀ọ́ kọ́ máa ẹ̀ka máa zù wá ní ìwà kọ́lọ̀ kọ́ fún màjẹ́ nàmẹ́sì wà lérò náà. lọ́wọ́ sí wọn lọ́wọ́ pẹ̀lú wa ọmọ wa táà sí kúmọ̀ lẹ́nu Abdulrahim ọlọ́njẹ́ lábẹ́rẹ́kà lọ́ba ìjọba àwọn ọmọ wa jẹ́ lábẹ́rẹ́kà lọ́ba láì ní àtàyìnà سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك